الحمد لله الذي أسبغ على أمة الإسلام نعما كثيرة والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدكفون ولهم وباوة ولهم وباء الله وباتي أوكوا قلوا يا إسلام ìdẹ̀ra tó ga jù tọ́lọ́ máa ń ṣe fẹ́ da òun náà ni kọ́lọ́n sí ẹni muslim ọba tó wá sí ní mùsùlùmí tó sì wá ní mùsùlùmí apàdà síbú àti ìgbà ọlọ́mọdé ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọlá àánú ọlọ́run ọba wa ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tí a fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí níwọ̀n bá àsìkò díẹ̀ tí a ní òun náà ni ahamiyatu annasikhi والمنسوخ في الشريعة الإسلامية pàtàkì kí ọlọ́run bá aláwọ̀ sọ òfin kan kalẹ̀ kọ́lọ́run bá aláwọ̀ tún wá pa òfin yẹn rẹ́ ipe ká máa ń lò mọ́ nínú ẹ̀sìn wọn wa nínú ṣẹ̀ríà ọlọ́run tọ́lọ́run gbé kalẹ̀ ọlọ́run pa àwọn àṣẹ kan a máa lo àṣẹ náà tí títa yóò fi parẹ́ inú Al-Qur'ani ló wà ọlọ́run pa àwọn àṣẹ kan àwọn àṣẹ yẹ ọlọ́run pa ipe ká máa ṣe nígbà òtún ya ọlọ́run ní ká máa ṣe má a sì rí nínú Al-Qur'ani òun ni wọ́n ń pè ní an-nasikhu òfin ọlọ́run tó wá tó wá pàyí tó wà ńlẹ̀ rẹ̀ kí ni pàtàkì ẹ̀ ká nímọ̀ nípa rẹ̀ kí ni pàtàkì rẹ̀ nínú ẹ̀sìn wa lẹ́yìn náà wọ̀ fọwọ́ ìdùhù àwọn àǹfààní tó wà fún annasikh wa min fitnatil asri kathratu ìfárati ashubuhat èyí tí ò sí èméjì ń bẹ òun náà ni pé nínú àwọn àdánwò tó dérí ilẹ̀ lẹ́nìí òun náà ni ìdá ìrújúlẹ̀ sínú ẹ̀sìn wa ìdá ìrújúlẹ̀ sínú ẹ̀sìn yìí ó burú púpọ̀ ó sì jẹ́ ọ̀kan nínú àwọn ọfà ṣaitan tí máa ń ta á mọ́ àwọn tí wọ́n bá dúró déédéé àbáwọn tí wọ́n bá nímọ̀ nípa ẹ̀sìn wọn ó tún wá jẹ́ irinṣẹ́ fún àwọn ọ̀tá Islam tí wọ́n kéwú wọ́n sì máa kéwú wọ́n sì gbé àgbélẹ̀rọ àwọn ìdájọ́ ẹ̀sẹ̀ kan kalẹ̀ wọ́n sì ń fi àyà kọ̀ránì àtàdísì wọ́n fi ń darí ẹ̀ wọ́n fi ń báàkì rẹ̀ irọ́ ni wọ́n sì ń pa láníyàn ìdá ìsìnrú fún àwa mùsùlùmí àwọn àkọsílẹ̀ wọn yìí ó ti wá pọ̀ lérílẹ̀ ayé lẹ́nu tọ́jú pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà tó jẹ́ muslim tó fẹ́ kà nípa ẹ̀sìn rẹ̀ tó bá ti ṣe mistake látọ́ra wọn àbó ṣe mistake bó sínú wẹ́bsáìtì wọn àbí wọ́n sẹ́ndì àwọn ọ̀rọ̀ kan sí nípa ọ̀rọ̀ ẹ̀sìn yóò sì dàrú ma lọ́wọ́ àwọn olùfà wa wọ́n ní wàmìnàlì ni, nínú àwọn wàhálà tó wà lérílẹ̀ ayé lẹ́ni òun náà ní nǹkan rúdá wọ́n lè máa sọ̀rọ̀ kéèyàn ní àwọn òfin kan bẹ nínú Qur'an ọlọ́run ọ̀pá rẹ àwọn afa alùlùbẹ́dà tọrọ òye àwọn náà ń fi ọ̀rọ̀ yìí wọ́n fi ń dẹ̀sìn rú kọ̀ wá ní dáa káwọn afa súnà ká máa wòran nítorí pé ìlànà tí wọ́n ń tọ̀ yìí ìlànà àwọn Yahudi ni àwọn Yahudi àwọn ni wọ́n kọ́kọ́ tako an-nasikh wal ipe kò sí nínú ẹ̀sìn kò sí nínú ẹ̀sìn ká máa pé ọlọ́run sòfin kan kalẹ̀ ọlọ́run tó wá sòfin míì ọwọ́ àfipá tilẹ̀ rẹ ipe ẹ̀ máa ń lò yìí tẹ́ ń lò mọ́ eléyìí ni ká ẹ máa lò wọ́n ní yestelizim libada a wọ́n nítorí pé ń tàbùkù ọlọ́run ọba wa ipe sọlọ́run ọba ọ̀ma tó fẹ́ sọ tẹ́lẹ̀ tó fi sọ pé ẹ máa ṣe tó tún ẹ máa ṣe eléyìí ni ká ẹ máa ṣe àwọn yẹn wọ́n fi ń bú ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala nínú wọn àwọn tí wọ́n gbà pé nasikh wal mansukh àwọn sì gbà pé àjáàzù hmm, eh, albada'a àwọn tàbùkù ọlọ́run wọ́n ní ọlọ́run ọba aláàkọ́ máa ti ń ṣe yọ́sọ̀ ayà kalẹ̀ pé ẹ má ṣe báyìí tó bá tó yá ní ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ àwọn rọwáfíd àwọn ṣíà àwọn làwọn sọ yẹn àwọn yahudi àwọn ní kò sí nínú ẹ̀sìn àwọn rọfídọ àwọn lọ wà nínú ẹ̀sìn àmọ́ ọlọ́wọ́n bọ̀ ọmọ ti ń ṣe wọ́n fi ń tàbùkù ọlọ́wọ́ àwọn tó ń pè láwọn ṣíà anásìkò wal mansukh yìí ọ̀dàrú mọ́ pọ̀lọpọ̀ àfa ọ̀dàrú mọ́ ọ lọ́wọ́ ìwọ́n á jẹ́ kí wọ́n máa da ẹ̀sìn rú kí wọ́n sì máa kó èrò yìí sínú ẹ̀mí àwọn èèyàn lérí àwọn kan tó ti dá wa lójú nínú ẹ̀sìn wa tẹ́lẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ aṣubuhatu wa shahawat kọ́lọ́mọ́sá ìlẹ́nu kọ̀ọ̀kan níbi aburú rẹ̀ ẹnisẹ́ méjì ní ṣètò fi ń da irú lọ́wọ́ báyìí ashahawat adùn adùn ayé ojú kálukú ti wọ ayé afẹ́ máa gbádùn lọ́nà tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ nílé ayé ìtí wọ́n pè ládùn ayé nìyẹn tọ́lọ́wọ̀n ní ká mú gbádùn láyé ìta ń pè ní ṣàwátì ni pé ká máa gbádùn lọ́nà tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ àṣetánì ìfìyẹn ìfi mú wa kó lójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tí ṣètò ń lò òun náà ní ṣubuhat àwọn ìrújú tó ti tò tẹ́lẹ̀ tó ti yé tẹ́lẹ̀ tá a ti mọ̀ tẹ́lẹ̀ látọ̀dọ̀ ànábì látọ̀dọ̀ àwọn sàhábà àwọn kan sì délé ayé wọ́n sì kọ́wọ́ bọ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ mọ́ o. nítorí afẹ́ sàlàyé lérò ọ̀rọ̀ yìí òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́kẹ́ kan bẹ nílẹ̀ Yorùbá wa yìí kọ́dà àwọn àfáàlẹ̀ kéwú tó jẹ́ akọ́nilẹ́sìn tí wọ́n èso ní súnà àwọn náà ti kó sí inú akóló àwọn Yahudi táwọn náà ti sọ fún wa pé anasikh wal masikh ká máa pé àyà kan ọ̀pọ̀ àyà kan rẹ àbí òfin kan ọ̀pọ̀ òfin kan rẹ yẹsì tẹlifíṣìmù libada a níta ń sọ ni pé ọlọ́run ọba aláwọ̀ máa ti ń ṣe kò sí àyà kankan tọ́pọ̀ àkankan rẹ tọ́ hayya bina ila madrasati rasulillahi sallallahu alayhi wa sallam ẹ jẹ́ wá bọ́ sínú alukur'an ẹ jẹ́ bọ́ sínú sunna ẹ jẹ́ bọ́ sínú ọ̀rọ̀ àwọn sahaba ìjà àyà kan bẹ tí ń pa kan rẹ lóòótọ́ sáwọn òfin kan tí ń bi òfin míì ṣubú ó wà ní kur'an àbí òsì wọn ni ó wà ń bẹ. wọn nasku lugatan al-izala níta ń pè ní nasakh òun náà ni ká yẹ nǹkan ká yẹ kó ipe wọ ẹ má ṣiṣẹ́ mọ́ ìwọ ni kọ́ má ṣiṣẹ́ ètí wọ́n ń pè nínú èdè ètí wọ́n ń pè nínú èdè nìyẹn an-nasakh wasila'a rafu al-hukm ash-shar'i bi khitab ay bi ètí wọ́n pè bẹ́ẹ̀ nínú sẹ̀ríà òun náà ni ìdájọ́ kan tá a ti gbé kalẹ̀ tẹ́lẹ̀ káwa mẹ́rin mi wá káwa fi mú ìdájọ́ tọ̀hún kù ipe ẹ̀ má ṣe eléyìí má eléyìí ni kẹ́ ẹ má ṣe. aya wa nínú al-Qur'an al tí ọlọ́wọ́n bá fi ń sọ fún wa pé a sọ alukurani kalẹ̀ fún yín o àmọ́ tó bá dá àwọn àsìkò kan a máa pa àwọn nǹkan rẹ a máa fa àwọn míì rọ́pò nítorí lehikimati ya'lamuha subhanahu wa ta'ala nítorí ọgbọ́n àti òye tí ọlọ́wọ́n bá la tọ́lọ́wọ́n bá ní táwọn ò sì ní lọ́jọ́ kọ́lọ́wọ́n ò sí bẹ́ẹ̀ ó ti mọ̀ pé eléyìí ní kọ́ sọ kalẹ̀ tó bá padà yá ìyẹn wàá mú kú ò ń wàá sọ ìmí kalẹ̀ kó lè bá jẹ́ rahmatan wa takhfifan kó lè bá jẹ́ àánú àti ìṣẹ̀sìn fúfúyẹ́ fún wa àti ìdánwà wò lérí ìgbàgbọ́ wa ipe a tẹ̀lé àbá ní tẹ̀lé ọlọ́run sọ nínú al-Qur'an al-Karim ba'da a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní ma nansakh min aya ọlọ́run ọba ní tí a bá ti pa àyà kan rẹ àwọn onúnṣe ha àbá fi òfin kan nínú òfin ẹ̀sìn apá ti pé kẹ́ẹ̀ má máa náàtì bí khayri minha àwa mú ìmí ìwà fún yín tó lórí ju ta kọ́ ní kẹ̀sí lọ àwọn mẹtìlẹ̀ ha àbí kọjá dèdè irú ẹ̀ náà kọjá dèdè èyí tí kọjá irú èyí ta ní kẹ̀mà ṣe tẹ́lẹ̀ yọ jẹ́ dèdè rẹ̀ tí kò ní le jù kò ní le jù lọ àbí kò ní fúyẹ́ jù lọ. àyà yìí ọlọ́wọ́n bá fi yé wa yìí pé alamu ta alamu. anna Allaha ala kulli shay'in qadir ọlọ́run ọba ní ṣe ọ̀wọ́ àmọ̀ ní eré ànábì ìpè ọba ọba ọba tó ní agbára ni ó lágbára láti sọ gbogbo ẹ̀ kalẹ̀ àmọ́ yín sọ kalẹ̀ díẹ̀díẹ̀ yín tó wá sọ àwọn kan kalẹ yín fi ń pa ìtọ́ wà rẹ nítorí àánú tó rí wa. aya one oh ti sọ pé a máa o a máa fi ọlọ́run bá ní wáyídá badalina ayata makana aya ọlọ́run bá ní tá a bá ti pààrọ̀ aya kan tá a bá ti jàrọ̀ aya kan ayi aya kan padà a wà gbé mi síbẹ̀ a mú aya yẹn kó a wà fi mi bọ̀ bẹ̀ aya makana aya ọlọ́run bá ní àwọn ọlọ́run a mọ̀ mú àwọn aya mi kó ní koran afayọ àwọn <laughs> afayà mi replace it ó lè wà ní Quran àyà tí wọ́n fà yọ yìí ó lè wà ní Quran ó sì lè má wà mẹ́ wọ́n sì lè fà yọ yọkàn wà mẹ́ ni à nílò. ìmọ̀ yìí tà yanjú yìí ìmọ̀ tí ó ní ṣe pẹ̀lú ulumul Quran tó jẹ́ pé téèyàn bá fẹ́ jáfa èyàn kọ́kọ́ gbìyànjú láti kéwú kéwú súnà lèyàn sì ké Ali ibn Abi Talib radiyallahu anhu ọba ẹnìkan nínú masalasi ń sọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn ó ní alita alamu nasikh wal mansukh ó ní sọ ọmọ ìmọ̀ nasikh àti mansukh ìmọ̀ nípa àwọn àyà tí Ọlọ́run ti parẹ́ tó sì wà ní Qur'an Ọlọ́run kò fún rẹ̀ ó sì wà ní Qur'an àbáwọn ìtọ́ lọ́n ti mú kó ní kíkọ rẹ̀ lọ́n ti mú kó nu Quran òfin rẹ̀ sí wà tá a máa lò léyìí tá nàbí ń lò tá nàbí bá ti ń ṣe nǹkan kan ẹ̀sìn la máa ń pè á gbọ́dọ̀ sọ pé nítorí pé àárín nu Quran là ní ṣe àìmọye tá àárín nu Quran tá ń ṣe kìíní tá ń ṣe láka méjì fúnnu jimá nínú sura ọlọ́wà ibinu hadith lọ́dọ̀ ànábì látẹ̀rẹ̀ ìkómọ nínú àyà ọlọ́wà wàlímà nìkà nù ayà olówà lákàtà kí láàárọ̀ lágùn ní sọ́látùlù fajr àti dóòrè asr magrib nù ayà olówà inú Qur'an àmì nínú sunna ní gbogbo ẹwà lẹ́yìn sunna ta mubayyinatun lil Qur'an sunna ni wọ́n máa ṣàlàyé Qur'an àyẹ̀mọ̀yẹ tí ó sì nínú Qur'an tó wà nínú sunna tá ti gbọ́dọ̀ ṣe ọlọ́run wá pa ááyà rẹ̀ ọlọ́run parẹ́ ọlọ́run ní kí anabi ọ̀parẹ́ anabi ọ̀pọ̀ anabi parẹ́ kò sínú koran mọ́ àmọ́ anabi ṣe nínú sunna nítorí ìdí pàtàkì kan tẹ́lẹ̀ kankan ọmọ àfọlọ́ ọlọ́run bá ní wa idha badalna ayatan makana aya tá a bá fi aya kan pàrọ̀ aya mi àwọn ọlọ́run á máa ṣe bẹ́ẹ̀ o wallahu a'lam bima yunazil ọlọ́run ọba ní èmi ni mo mọ tí mo sọ kalẹ̀ qalu innama anta muftar wọ́n máa wá sọ pé ah, ìwà nábì òpùrọ́ ni ọ́ ah, ìwé ọ̀nà lọ sọ pé ọlọ́run ní ká ṣe báyìí ó tún wá ní kọ́lọ́run ọlọ́run tún ní ká má ṣe má àwọn kèfèrí ni wọ́n máa sọ bẹ́ẹ̀ bal aktharuhum la ya'lamun ọlọ́run bá ní wọn mọ̀ ní wọn mọ̀ dí táwọn ọlọ́run fi tó bẹ́ẹ̀ suratu Nahl aya one oh one tó aya méjì tí mo kọ́ wáyé lójú ó wáyé pé ọlọ́run bá Allah ọ sọ àwọn òfin kan kalẹ̀ ó tún wá sọ àwọn òfin míì tó wá patilẹ̀ rẹ nítorí àánú àti ìdẹ̀kùn tọ́lọ́ ní fún wa. àwọn olùfẹ́ àwọn wájú yìí wáyé pé wọ́n nasakh kọ́lọ́wọ́n sọ òfin kalẹ̀ kó tún wá parẹ́ la yakunu fil aqaid kò débi ọ̀rọ̀ tawhidi o kò débi ọ̀rọ̀ akida o ka tawhidi rububiya gẹ́gẹ́ bíi pé ìgbà pé ọlọ́run bá ní ń darí gbogbo ayé kò sí àyà kan tó wá pààyàn rẹ̀ o ọ̀rọ̀ àkídà nìyẹn ìgbàgbọ́ nínú ọlọ́run kò sáyà kan tó wá parẹ́ olóhíyà ọlọ́run nìkan la gbọ́dọ̀ sìn ọlọ́run nìkan la gbọ́dọ̀ bẹ̀ òun nìkan la gbọ́dọ̀ gbára lé ọlọ́run bá nìkan la gbọ́dọ̀ máa pẹran fún ọlọ́run nìkan lọ́ba tá a gbára tá a gbọ́dọ̀ máa retí orí lọ́dọ̀ rẹ̀ ẹni bá kú ọlọ́run ló pa gbogbo tó jẹ́ ìgbàgbọ́ nípa ọlọ́run kò sáyà kan tó yẹn rẹ bẹ́ẹ̀ sì ni gbogbo tó bá jẹ́ ẹ̀tọ́ ọlọ́run kò sí kan tó yẹn rẹ ọ̀làyàkúnnù fil akhbar gbogbo àwọn òròyìn tọ́lọ́run fún wa pé tó àdúgbò alkiyama nǹkan bá yọ ṣẹlẹ̀ nínú sàárè nǹkan bá yọ ṣẹlẹ̀ nǹkan bá yọ ṣẹlẹ̀ láwọn aròyìn tọ́lọ́run fún wa kò sáyà tí ó parí anásìkò yakunu fil awamir wa nawahi ibi tọ́lọ́run ti máa ń pa àwọn òfin kan rẹ̀ yìí máa ń parẹ́ níbi àwọn ìtọ́ba ní ṣe pẹ̀lú ẹ ṣe ẹ má ṣe al-ahkam ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ó darí nípìlẹ̀ ibo là ń dájú kọjá mọ́ òun náà ni Baitul Maqdis òun náà ni masalasi al-Qudus ibẹ̀ là ń dájú kọ Baitul Maqdis là ń dájú kọ. Allah Allah subhanahu wa ta'ala ọwọ́ sọ ayà kalẹ̀ níbo là nábì ń dájú kọ bá nábì afẹ́ kírun ànábì kọjú sí Kaaba o ànábì máa ń kọjú sí Baitul Maqdis aya wa wa ọlọ́wọ́n bá ní fawalli wajhaka shatrali masjidil haram ọlọ́wọ́n bá ní sí o ibi tẹ́ wàá kọjú sí nísì òun náà ni alimasjidil haram haram masalasi kaaba aya kan sì ti wá bìfọ́ eléyìí tọ́lọ́wọ́n bá ní walillahil mashriqu wal maghrib ọlọ́wọ́n bá nìkan òun ló ní ibi tí òun ti ń yọ àti ibi tí òun ti ń wọ̀ fa aynama tuwallu. gbogbo bẹ́ẹ̀ bá rí ẹ kọjú sí fathamma wajhu Allah ẹ kọjú sí náà ṣe èyí lè lo àyà ìtumọ̀ kàyí nísìn ipe ọwà ní Kùránì tọ́lọ̀ ní gbogbo bẹ́ẹ̀ bá kọjú sí fathamma wajhu Allah lérí ìrun ọ̀ranyàn tọ́lá àwọn afá kan wọ́n ní tọ́bajẹ́ náà fìlà lọ́ba yàn ọkọ̀ ojú síkíbílà ó gbé Allahu Akbar ọmọ agun ẹ̀sìn rẹ lọ bíbi tí ìrìn àjò bá ṣe kíni tọ́ba darí rẹ sí ó lè wá jẹ́ kíbílà ó lè má jẹ́ kíbílà àmọ́ ọ̀ràn àyà ṣé èèyàn lè sọ pé àyà yìí lòun ó lò pé Ọlọ́run ní ká kọjú síbi tá a bá ṣe kíni tàbárí torí àyà kan ti wá tó yóò yẹ wáyé pé tá a bá àyà obìnrin ká máa kọjú sí al-Masjid àwọn àlùfáà ni ànábì àmọ́ kọjú sí Baitul Maqdis tẹ́lẹ̀ nígbà ó sì wáyá ọlọ́wọ́n bá Allah ọwọ́ apààyàn ọlọ́wọ́n bá ọwá ní ká kọjú sí kaaba wọ́n ti kọjú sí kaaba lóòótọ́ wọ́n kẹ́yìn síbi wọ́n kọjú sí tẹ́lẹ̀ eléyìí jọ yẹ wá pé àṣé òfin nǹkan tọ́bọ̀ wà nílẹ̀ tẹ́lẹ̀ òfin mi máa ń dé tí ó ṣe kíni tí ó parẹ́ ẹ̀kọ́ tẹ̀lé iman wàlíhíkàmù fi nasakh wàlíhíkàmù fi nasakh ẹ̀rí àwọn ìdí pàtàkì tọ́lọ́run fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní mura'atu masalil ibadi wat-taysiru alayhim ọlọ́run ọba Allah ọ̀dà wa ọmọ wa ọmọ pé ibi tó da nǹkan báyìí nínú àwọn ìdí pàtàkì tọ́lọ́run fi máa ń pa àwọn òfin kan rẹ nítorí kó lè bá jẹ́ rọrùn fún wa kó lè bá jẹ́ dẹ̀kùn fún wa nínú àyà nínú Qur'an nínú suratul Baqara àyà two forty ọlọ́wọ́n bá ní walladhina yutawaffawna minkum gbogbo àwọn tí wọ́n bá ti kú nínú yín wa yadharuna azwaja tí wọ́n sì fi àwọn ìyàwó sílẹ̀ wasiyatan li azwajihim mata'an ila al-hawl ghayra ikhraj ọlọ́wọ́n bá ní nígbà tí ẹ ti kú yẹn tẹ́ fà àwọn ìyàwó lẹ̀ ẹ yà sàsọ́lẹ̀ fáwọn ìyàwó yín mataan kún wọ́n máa bẹ ilal hawl kún wọ́n máa bẹ nínú ilé kún wọ́n máa bẹ nínú ilé fún odidi ọdún kan gaira ikhraj láì nílé wọn jáde kún wọ́n máa sopó opó ọdún kan suratul baqara lọ́wọ́ aya 240 náà aya ìtọ́lọ́nkọ́ sọ̀kalẹ̀ ọwọ́ ní kọ́ránì àbí sínú kọ́ránì jẹ́mọ́ ọwọ́ ní Quran wal ayatu mansukha wal ayatu mansukha ja'at ba'da lẹ́yìn náà lọ́nà sọ̀rọ̀ aṣọ àyà mi kalẹ̀ ọlọ́wọ́n bá ní walladhina yutawaffawna minkum gbogbo àwọn tí wọ́n bá ti kú nínú yín wa yadharuna azwaja tí wọ́n sì fa àwọn obìnrin sílẹ̀ yatarabbasna bi anfusihinna arba'ata ashhurin wa ashra káwọn ìyàwó wọn ká máa gbélé jòkó ká máa sopó lóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá Suratul Baqara aya two thirty four inú Kùránì mo ti ka lákọ̀ọ́kọ́ inú Kùránì mo ti ka ẹlẹ́ẹ̀kejì èwo lọ́pàá kan rẹ nínú méjèèjì ilé kí ó la wa ọ̀yà àjọ máa sọ̀rọ̀ ni sẹ́kọ̀ wọn yẹn olóṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá yẹn lọ́pàá ọlọ́dún kan rẹ àfa wa yanu nínú Ramadan ń sọ sẹ́rí iye ó ní kò sí aya kan tó aya kankan rẹ nínú Kùránì ó ní kò sí ìdájọ́ kan tọ́pa ìdájọ́ kan rẹ nínú Qur'an àwọn abẹ́rẹ́ pé tọ́ sọ́wọ́ àsọ fún àwọn ìyàwó rẹ̀ tó bá jáde láyé pé ọdún kan nìkan lò ní inú yàrá kan fi sopó ọlọ́run kọ́kọ́ gbé yẹn wá ọlọ́run wá rí i pé kó torí ìnira ọlọ́run wá filẹ̀ ọ wà nù Qur'an o ọlọ́run mú dájọ́ rẹ̀ kú kíkọ́ rẹ̀ wá ọwọ́ afáyà mi ṣe ó fi pààrọ̀ lóbi sọ nínú Al-Qur'an Al-Karim ipe wọ́n yìí sàbàdàlìnà àyàtà màkánà àyà àwọn ọlọ́run a máa fi àyà kan a máa fi pààrọ̀ àyà ni. nígbà míì تطور التشريع إلى مرتبة الكمال تدريجيا أو تدرجيا أو تدرجا أسبى تطور الدعوة وتطور حال الناس nígbà míì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò fẹ́ gbófin kan wá yóò wá rí i pé ah, òfin yìí gẹ́gẹ́ bí àwọn èèyàn tí a fẹ́ bá sọ́yìn wọ́n ti pẹ́ nínú ìtafẹ́ ní kámọ̀sẹ̀mọ́ yìí wọ́n ti pẹ́ nínú bàjẹ́ ẹ̀jẹ̀ ara máa sọ kalẹ̀ yọkọ̀ sọ àyà kalẹ̀ yọtọ̀ sọ mi kalẹ̀ yọtọ̀ wá sọ mi kalẹ̀ yọ wá fi tó sọ kalẹ̀ gbẹ̀yìn yẹ yóò fi pa gbogbo èyí tó ti sọ kalẹ̀ síwájú yóò fi parẹ́ ó sì wà nínú kura gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọtí mímu nígbà tó lọ́wọ́ kọ́kọ́ sọ àyà ọtí kalẹ̀ ṣàǹkó àwọn tó bá mutí àánú ọlọ́run àánú ọlọ́run wọ́n fi máa ń fọtí lẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ tó le láti fi lẹ̀ ọtí jẹ́ kan bẹ́ẹ̀ òun gan wọn máa sọ pé ẹ dákun ẹ bá ń bẹ lọ́hùn hmm? ẹ bá ń bẹ lọ́hùn ara ni mí mo sì máa ń tí ń ṣe tára fi ni mí ọtí ni mu ọmọ yóò sì tó máa mú. aya Quran ọwa ọlọ́run ni yẹsẹ̀ alónaka àdìlẹ̀ khamri wal maisir ọlọ́run bá ní wọ́n wá bèè lọ́wọ́ wa nàbì nípa ọtí mímu àti tẹ́tẹ́ títà kólí fi ìmọ̀ ìsìnmọ̀ kẹbìrù rí ànábì sọ fún wọn yìí pé ẹ̀ṣẹ̀ tó tóbi wà ń bẹ wọ́n mọ̀ náà fẹ́ àwọn ní nas àǹfààní sì wà ń bẹ fún àwọn èèyàn bí wọ́n ṣe rò ó ẹ̀gbọ́n jàmọ́ torí ẹni tí mo tí ó ní wọn fẹ́ fọ tipa ìrònú rẹ àbó wọn fẹ́ fi ní agbára kó wọn fi ṣiṣẹ́ àbó wọn fi ń sògùn ẹ̀jẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́n mọ̀ náà fẹ́ àwọn ní nas àǹfààní sì ń bẹ fáwọn èèyàn bí wọ́n ṣe rò ó Ah, àbá tó bá fẹ́ bà nǹkan jẹ́ yẹ́wà ní ọlọ́run sọnù kùránì pé àǹfààní ń bẹ nínú ọtí bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba ń sọ fún wa pé àǹfààní ń bẹ nínú ọtí bí wọ́n ṣe ṣe kí ni báwọn ṣe rò ó wọ́n yìí mú hùmá ọlọ́run wá ní ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ọtí àti tẹ́tẹ́ yìí oye akbaru min naf'ihima ó tóbi ju àǹfààní tẹ́ rò pé ń ṣe fún yín lọ. suratul two nineteen sẹ̀wọ̀n pé ọlọ́run ọba àlá bó ṣe sọnù Umar bin Khattab wọn ọlọ́run àbíọ́ àǹfààní rẹ̀ oyé òun náà ní ń tàn wá jẹ àǹfààní tá a rò pé ń ṣe fún wa mọ́sá ìṣó àyà mi kalẹ̀ anzil aleina ayatan káfíà ṣáfíà tó fi jẹ́ pé wọ́n mọ̀rọ̀ sọ̀rọ̀ mí gbà mí yóò sì ṣe déédéé àyà tó lọ́n fẹ́ sọ̀kalẹ̀ ibi tó lọ́n sànú ẹ̀dẹ̀ radi Allahu ta'ala anhu àyà mi tó wá sọ̀kalẹ̀ ọlọ́mọba ni yáyọ lẹ́dínà àmánú ẹ̀yọ́nugbàgbọ́ òdodo la taqrabu ẹ̀ gbọ́dọ̀ dé mọ́sálásí kẹlẹ́ ńlọ lè kírun wa antum sukara lópin ìgbà tí ẹ bá ń ríra látara ọtí tẹ́ẹ̀mọ́ tẹ́ẹ̀ wí mọ́ ọlọ́run bá ní ẹ gbọ́dọ̀ dé mọ́ṣáláṣí o àtàtà alẹ́mú máa tẹ̀kú lu títí tẹ́ẹ̀fì máa ń tẹ́ ń sọ jáde lẹ́nu tí làákà yìí bá ti pé ẹsẹ̀ wàá máa lọ mọ́ṣáláṣí Umar bukar tó bẹ̀rẹ̀ wọ́ọ́lọ́ ó ní ká máa lọ mọ́ṣáláṣí kò ní ká máa ṣe kíni kò ní ká máa mú ó ní ìwọ ọlọ́run anzala alayna ayatan shafiya kafiya ọlọ́run mọ́sẹ̀ sọ àyà kalẹ̀ àwọn yẹn sì mú kíni tọ́wọ́ dàsìkò tí wọ́n fẹ́ lọ lè kírun ó ti wọn ọ̀ sí kíni wọ́n stop ẹ̀. àwọn míì filẹ̀ lóòótọ́ nítorí irun kì í ṣe pé wọ́n láti filẹ̀. ayẹlẹ Suratu Nisa aya forty three lẹ́yìn náà aya ẹlẹ́ẹ̀kẹta wá dé iyẹlẹ ayatun nasikha òun náà ni aya tó wá pa méjèèjì kí ni àyà náà ọlọ́run bá ní yá ayọ́ lẹ́dìn iná amánú ẹ̀yin olùgbàgbọ́ òdodo innamal khamru ọlọ́ni ọtí mímu wal maisiru àti tẹ́tẹ́ wal ansọ́ọ̀bù àti ìmàpẹ̀rẹ̀ sídíòsà wal azlamu ìmàwòsẹ́ rijsun min amali shaytan ọlọ́run bá ní ìdọ̀tí ni iṣẹ́ àṣetáni ni ẹni bá ń ṣe kan nínú tó àkàkálẹ̀ yìí ó ti kó sọ́wọ́ àṣetán fájitẹ́ni búùú ọlọ́run bá ní ẹ jìnnà sí pátápátá la'allakum tuflihun kẹ́lí jèrè láyé kẹ́lí jèrè lọ́run bẹ́ẹ̀ bá mutí ẹ̀ ní jèrè láyé ẹ̀ sì ní jèrè lọ́run. làwọn sábà bá káwọ́ pétọ́ ọlọ́run ti ní ká jìnnà sí ká máa ṣe kíni ní tí ìbá jìnnà sí sẹ́yìn máa mú. ayọ̀ ilé ìlọ́wọ́ apá méjèèjì ta kọ́kọ́ rẹ̀ ilé ìnáà tó ń tọ́ka pé àti aya nínú Qur'an oye, ọlọ́run fi ilẹ̀ síbẹ̀ tó jẹ́ pé kò ní ṣiṣẹ́ mọ́ ọlọ́run kan fi síbẹ̀ yọ wá sọ aya mi tí ó ṣe kíni tí ó pààrọ̀ rẹ̀ wá gbogbo eléyìí kìtì bọ́lọ́run bọ̀ mọ̀ pé ó kó wọn sọ pé kan filẹ̀ níbẹ̀rẹ̀ ibi tí àwọn Yahudi àtàwọn alùlùbẹ́dì ibi táwọn gọ̀ọ́sí nìyẹn wọ́n ń ta bá ní aya kan pa kan rẹ̀ yìí tá à ń sọ fọ́lọ́run ọba ni pé ọlọ́run ọba àlá kọ̀ sí tẹ́lẹ̀ pé ọtí ọ̀dà ló fi ní àǹfààní sí wa ń bẹ̀ tó fi ní ká máa kírun tí wọ́n bá mú tí wọ́n bá hún ríra ó sì ṣe clear sí ọlọ́run ó sì ṣe clear sí ọlọ́run oyè náà pè ní albada'a ó sì ṣe clear sí ọlọ́run lọ́lọ́run bá ń ṣe wá ní ọ̀dà ẹ̀mọ́ mú mọ́ irọ́ kò sì clear sí ọlọ́run ọlọ́run ti mọ̀ láti bẹ̀rẹ̀ ipe òun ọ̀sọ̀ tí lè wọ àmọ́ bóun ṣe tó ni nítorí àdámọ́tọ́ wà lára àwọn ẹ̀dá rẹ̀ tó fẹ́ sọ fún kama mọ́ọ́má ẹni máa yá mi nínú ẹsẹ̀ wa àníwáwò nasakh àníwáwò nasakh fi Qur'an ẹ rí àwọn ìran ìran èyí tí wọ́n parí nínú Qur'an oríṣiríṣi nígbà míì nasakh tìláwa wàlúhùk máa wọ́n pa tìláwa rẹ̀ tìláwa ááyà wọ́n parẹ́ ọlọ́run ní ànábì mú àyà yìí kù nígbà míì ọlọ́run sọ pé lẹ́yìn ìgbà tó bá mú àyà kù tán ó tún wá mú ìdájọ́ rẹ̀ kù ẹ má lo àyà yẹn mọ́ ẹ ẹ sì má lo ìdájọ́ rẹ̀ mọ́ Imam Muslim gba àdínsì kan wá ìyá wa Aisha radiyallahu anha àtàwọn sahabiyati mí náà wọ́n ní kana fi ma unzila ashru ta'at ma'luma yuharrimna fanusikhna bi khamsi ma'lumat rọtaat nípìnlẹ̀ ọlọ́run sọ ayé àkàkalẹ̀ ipe gbogbo àwọn tó bá ti mú yàn lọ́dọ̀ ìyá mi tí ń ṣe ìyá wọn tó wá mú tó kún ẹnu rẹ̀ lẹ́ẹ̀mẹ́wàá ọmọ tí ìyá tí ó fún lọ́yàn yìí ọmọ tó ń bá bí lóbìnrin wọn ò lè fẹ́ra wọn àbí lọ́kùnrin wọn ò lè fẹ́ra wọn sọmọ pé bí èèyàn bá mú ọyàn lọ́dọ̀ ìyá kan ọmọ tí yẹn bí a lè fẹ́ra ẹ̀mẹ́ ìwá ni ó wá nínú àyà yìí ìyàwó Aisha wa ní lẹ́yìn ìgbà náà ni Ọlọ́run bá wa sọ fún anábì pé kọ́mọ jẹ mẹ́wàá mọ́ kọ́mọ jẹ márùn ẹni bá ti mú ọyàn tó kún ẹnu lẹ́ẹ̀márùn òye ọmọ rẹ̀ àtẹnitọ́ wa mú yàn yẹn wọn ò lè ọmọ tó mú yàn yẹn àti ọmọ ẹni tá a mú yàn lọ́dọ̀ ẹ̀ wọn lè ṣe kínní wọn ò lè fẹ́ra wọn mẹ́wàá ní tẹ́lẹ̀ ó ń zila ó ní wọ́n sọ kalẹ̀ kí ni wọ́n sọ kalẹ̀ aya oníbọ̀ ya wọn padà wá jí wọn padà wá jí ọmọ lẹ́rìí márùn àti mẹ́wàá àti márùn méjèèjì ò sí nínú Kùránì bọ̀tẹ̀ wọ́lá ó ní ànábì fún àwọn sáyé lọ lérí pé àwọn ń ṣe kí ni àwọn ọmọ ń fún àwọn ọmọ ń gbà pé ọmọ tó ti múyàn tó kún ẹnu lẹ́ẹ̀ márùn kò lè fẹ́ ọmọ ìyá tó mú yàn lọ́dọ̀ rẹ̀ mọ́ ó ní lásìkò ànábì ń ṣẹlẹ̀ tánábì ṣe léwọ̀ bẹ́ẹ̀. eléyìí kò sí kíkọ rẹ̀ kò sì sí ìdájọ́ mẹ́wàá yẹn mọ́ wọ́n ti fi márùn yẹn ṣe kíni wọ́n ti fi parẹ́ márùn tó fi parẹ́ gan òun náà sínú kwara nínú hadith ló ṣe kíni nínú hadith ló ẹlẹ́ẹ̀kejì nasikọ̀lẹ̀ alihukumi wàbàkọ́ àwùtiláwà á pa ìdájọ́ rẹ̀ ipe kí ìdájọ́ ìdájọ́ ìdájọ́ ò ní ṣẹlẹ̀ mọ́ ànílò mọ́ ànílò mọ́ ìdájọ́ yẹn ànílò mọ́ wàbọ̀kọ́ òtíláwà yóò ṣe wà ní Kùránì tá a máa kà gẹ́gẹ́ bí alákọ̀ọ́kọ́ gẹ́gẹ́ bí àyà tí mo kà lẹ́ẹ̀kan tí mo ní wọ́n lé ẹni tí ọba fìyàwó rẹ̀ lẹ̀ tíyàwó rẹ̀ kú ìpè ọlọ́wọ́n bá ní yóò máa bẹ nínú ilé fún odidi ọdún mélòó odidi ọdún kan yóò máa pé ọ wà ní kura mo sì ti kà á fún alẹ́ kan àmọ́ yóò kàn wà ń bẹ̀ ní kíkọ lílo rẹ̀ ò ṣe kíni kò sí mọ́ torí àyà mi tó sọ̀kalẹ̀ tó ti ní oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa lò tọ́ ẹlẹ́ẹ̀kẹta nọ́sùkù tìláwa máa bàkọ́ ìlú hukum wọ́n pa tìláwà rẹ̀ wọ́n pa kíkọ rẹ̀ rẹ̀ àmọ́ ìdájọ́ rẹ̀ ṣe kíni ìdájọ́ rẹ̀ ṣẹ́kù a sì ní rí nínú kura ìdájọ́ rẹ̀ sì ń bẹ́ńlẹ̀ ànábì ni ọlọ́run ní kó wọ́n parẹ́ ànábì wa ń lò dájọ́ yìí ànábì ni ọlọ́run ní ṣe kíni kó wọ́n parẹ́ ànábì wa ń lo ìdájọ́ yìí ẹlẹ́kẹta ni bóyá ẹdín tó mú èyí tó jẹ́ pé àti kíkọ àti dájọ́ rẹ̀ méjèèjì la ní rí nínú alukur'an ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìdájọ́ rẹ̀ a ní rí nínú alukur'an àmọ́ kíkọ́ rẹ̀ ó ṣe kíni yọ wà nílẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nasukhu tilawa ma abakọ́ ìlú kíkọ́ rẹ̀ ò ní sínú kur'an àmọ́ ìdájọ́ rẹ̀ wà nílẹ̀ ànábì ń lò òun náà ni arrojim òun náà ni kálẹ̀ kò mọ abilékọ abilékọ ẹni tó ti níyàwó àbí tó ti lọ́kọ tó lè ṣe sìnà kálẹ̀ kò mọ títí tí ó fi jáde láyé lókùnbà tá a bá rí èèyàn mẹ́rin tí wọ́n rí nígbà tí wọ́n ń ṣe sìnà báyìí wọ́n rí báyìí ẹnìkẹ́ni orí ẹnìkejì orí ẹnìkẹta orí ẹnìkẹrin orí ẹnìkẹrin òun náà orí kì í ṣe pé báyà wọ́n lọ́sọ̀ọ́ mọ́ wọ́n wà lábẹ́ aṣọ kan o àbí wọ́n wà nínú yàrá o ipe abá wọn tí wọ́n daṣọ bora àwọn méjèèjì rọ ẹ̀rí tí arákùnrin yẹn tí ń fi ọ̀pá tọ́lọ̀ ń fún ti fi sábẹ́ obìnrin ní òhò bẹ́ẹ̀ ẹ̀rí báyìí ẹ̀yin mẹ́rin lẹ́sìn rí tẹ́yìn mẹ́rin bá ti rí arákùnrin yẹn tó jẹ́ pé ó ti má rí àbárabìnrin yẹn wọ́n fà jáde wọ́n lẹ̀ lóko. àyà wa lérí ẹ̀ e. nígbà ọ̀yà ọlọ́ọ̀ni kànábì kó ṣe kíni kànábì ò mú kó àmọ́ ìdájọ́ rẹ̀ ó sì wà àyà náà ni aṣẹ́kù ọ̀ṣẹ́ìkà ọlọ́wọ́n bá ní aṣẹ́kù àgbàlagbà lọ́kùnrin àbí lóbìnrin ìdá zanaya tí wọ́n bá ṣe sìnà fárijùmọ̀ hùnà bàtà ẹ̀lẹ̀ wọn lóko nàkàlà min Allah wallahu azizun hakim yóò máa jẹ́ ìyà látọ̀dọ̀ ọlọ́run ọlọ́wọ́n ọba ọba tó tóbi ni ọba ọ̀jọ̀gbọ́n ni kí ni wàá jẹ́ kí òfin yẹn wọ́n máa bẹ lẹ́yìn àwọn ti parẹ́ ní koran nítorí kọ́ máa bẹ ni pé anabi sàṣálà ń lò ó ń lo òfin yẹn kọ̀ọ̀kan sínú àkọọ́lẹ̀ mọ́ni níta anabi bá sì ti ń lò kí ni a máa ń pè nínú ẹ̀sìn wa sunna kí ni a fi ń dájú ẹ̀sìn jama nǹkan mẹ́rin la fi ń dájú ẹ̀sìn alukoran àti kíni àti sunna àwọn fún abiria ibi àwọn wa bá tálítì àṣetálì tọ́da nǹkan rú fún wọn dé àwọn wa sọ pé irọ́ o ipe ẹ̀yin tẹ ẹ̀yin alùsùnà tẹ ní kí wọ́n máa lẹ̀kùn mọ́ ẹni tó bá ṣèṣìnà tó sì ti márì aláṣejù ni ẹ lè mú àyà yẹn wá nínú Qur'an ibi tí Ọlọ́run bá ti sọ pé ká lẹ̀kùn fún ẹni tí ọba ti jẹ́ abilékọ tó ṣèṣìnà èyí tó wà ní ká ṣe lẹ́gbàá Aya ṣe wà nù Quran ọlọ́run ni a ṣe àwọn yẹn lẹ́gbàá àmọ́ àwọn tí ò tí ì márì ni lànàbì máa ń ṣe lẹ́gbàá àwọn tí ò tí ì márì lànàbì máa ń ṣe lẹ́gbàá lọ́kùnrin àbí lóbìnrin azaniyatu wa zani ọlọ́run bá ní oníṣìnà lọ́kùnrin àti lóbìnrin fajlidu kulla wahidin minhuma mi'ata jalida ẹnì àwọn lẹ́gbàá ọgọ́rùn ìtọ́jú ọkùnrin yẹn nafu yusana nínú hadith anabi yóò ní kókó nílùú fọdún kan lọ́sẹ̀ wa padà wọlé lẹ́yìn ọdún kan kóhun àtàlábìnrin kan lè má ṣe kínní kan lè má máa ríra wọn torí kọ́ńtàtì náà ni ní ma fa sinna jẹ wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa eléyìí nusxa nusxati àtìláwa wà bákẹ́ àlùkù wọ́n ti pa àyà rẹ̀ ní kọ́ra àmọ́ ìdájọ́ rẹ̀ ń ṣiṣẹ́ àyà kan náà tún wa tọ́lọ́mọba fẹ́ sọ̀rọ̀ lórí àwọn oníṣìí nana kọ́lọ́bọ́sà sọ ní kọ̀ọ̀kan wá ń bẹ̀ ọlọ́run wà láti yà tí nàlfà ìṣà mi nìsa ikùn gbogbo àwọn obìnrin tí wọ́n bá ṣe sìnà ní àwọn ìyàwó yín fásitì ṣahidu alẹ́hìn àrùbáàtà mi nkùn ẹgbìyànjú kẹ́rì pé èèyàn mẹ́rin rí wọn o fàyín ṣahidu táwọn mẹ́rin bá ti rí wọn fa amsiku hunna fil buyut ẹ wá tí wọ́n máa nù lé hatta yatawafa hunna al maut títí tó ikú fi pa wọ́n síbẹ̀ aw yaj'al Allahu lahunna sabila àbíkọ́lọ́ òun fi mú òfin mi wá fún yín àmọ́ aya Quran ó wà nínú alukoran aya tí mo sọ kí ló ń sọ kí ló ń sọ fún wa òun sọ fún wa yìí pé ẹ tì wọ́n mọ́lé ẹni fún lóúnjẹ ẹni fún lómi ẹ kàn gbá wọn mọ́ nínú yàrá ẹ tilẹ̀kùn mọ́ wọn ata yàtà wà fà hún nàlẹ́ mọ́ títí tí wọ́n fi kú síbẹ̀. ayé eléyìí oyè ọlọ́wọ́n bá parẹ́ oyè pẹ̀lú. hadisi òjísọ́lá muhammad sallallahu alayhi wa sallam láyé àti kò ánìlè hawa anábì ò ní sọ̀rọ̀ pẹ̀lú fẹ́nu inú wa ilà wáyé yóò ha ìta bá fẹ́ náà ní a masiki òun náà ní ma ń sọ ọ̀rọ̀ méjì anábì dẹ̀ ma ń sọ yóò ma ń sọ quran àti bayan la sọ quran kalẹ̀ fún ọ kọ́ ọ ma ṣàlàyé fún wọn yékéyéké èyí tí ó yé wọn ó ti yé wọn ibi táwọn ọdọọdún náà máa ń sọ̀sọ́ kù sọ̀nà ipe gbogbo ẹ̀yà àlùsùn náà tẹ̀lé ní kálẹ̀ kò mọ abilékọ kọ̀sáyà fọnù koran wọn tó bá jẹ́ pé kọ̀sáyà fọnù koran lọ́wọ́ fẹ́ jòkó lé igbígbà tí ò ti sáyà fọnù koran yẹn ọ̀dà àyà wà ti parẹ́ anabi ló sì ni parẹ́ àwọn ló parẹ́ nígbà wọn ti wá parẹ́ yẹn ọ̀dà lo wọn lo àbí ọlọ́run náà ló ní kọ́ gbàtà yẹn wọ́n sọ pé kí ló dé tán fi parẹ́ yìí gbà tí wọ́n sì ti parẹ́ yẹn ẹnìkan ò gbọ́dọ̀ sọ nínú ìwé alùsùn náà yìí má ipò obìnrin kan lẹ́kọ̀ọ́ fún mọ́ọ̀ máàlìkì ó ní wọ́n lẹ́kọ̀ọ́ ṣáfì ó ní wọ́n lẹ́kọ̀ọ́ abu hanifa ó ní wọ́n lẹ́kọ̀ọ́ ambali ó ní wọ́n lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ọmọọṣẹ́ àìkọ́ wa kọ́lá àwọn afáwọn ilẹ̀ yorùbá àbí sáwọn náà gbọ́ ni wọ́n àwọn nǹkan bẹ tí wọ́n ń sọ pé àwọn fẹ́ ṣe tẹ̀síhẹ́ al-afkari afkari wípé ẹ̀sìn ti lé kókó lọ́dọ̀ àwọn kan àwọn yẹn dìde wọ́n ṣe mùsùlùmí o wọ́n làwọn fẹ́ simplify islam wípé gbogbo tó bá ti lé nínú ẹ̀sìn islam ẹ̀dí ká máa takò torí pé ẹ̀sìn islam dínú yóò sọ ẹ̀sìn rọrùn ni ẹ̀wọ̀n bí wọ́n gbà wọlé bẹ́ẹ̀ sì nàníyàn tẹ́ ń bẹ lábẹ́ wọn wọ́n fẹ́ ti òfin ọlọ́wọ́ bá wò ni torí wọ́n ojú kò lùyàn wọ́n ojú kò lùyàn oye iná lọ́fà tọ́pọ̀lọpọ̀ ẹlòmíì òfin débi sìnádàrọ̀ àwọn abèrè pé ẹ̀yin tẹ́ ní kí wọ́n má jù kò lùyàn mọ́ sẹ́yìn ìfẹ́ máa ṣe sìnádàrọ̀ lẹ́yìn náà umar bin khattab radiyallahu anhu ó sọ̀rọ̀ kan ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala ó máa ń fi e, àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó lágbára ọlọ́wọ́n máa ń fi sẹ́nu umar umar bin khattab ó ní inna allaha ó ní ọlọ́wọ́n bá wa ba'atha sallallahu alaihi wa sallam ó gbé anabi dìde bil haqqi pẹ̀lú òdodo wa anzala alayhi kitab ó sì sọ kalẹ̀ fún fakana mimma anzala allah nínú tí ọlọ́wọ́n sọ kalẹ̀ fún ayatul rajim òun náà ni aya ẹlẹ́kù ètí mo kàlẹ́ kan fi kitabillah ọlọ́run sọ kalẹ̀ sínú kùránì o ọlọ́run ọba sọ kalẹ̀ sínú alukur'an alkarim ó ní inna allaha ba'atha muhammadan sallallahu alaihi wasallam bilhaki wa anzala alayhi alkitab ọlọ́run sọ alukur'an kalẹ̀ fakana mimma anzala allahu ayat arrajim nínú tọ́lọ́run sọ kalẹ̀ ó náà ní aya kalẹ̀ kò fún abilékọ tọ́ba sísìnà faqara'naha àwa kàbáyìí àwa káyà yẹ lásìkò ànábì wà àkàlnáhà àwa sì agbọ́yé ọwà àyínáhà ó sì yé wa kélékélé ó yé wa a sì fi sínú ọpọlọ wa rọjàmà rasulullahi sallallahu alaihi wasallam lójú wa báyìí lànàbì lẹkọ wàrọjàmùnà ba'dahu àwa náà sì ń lẹkọ lẹ́yìn rẹ̀ fa aksha ẹ eh, yọmọ bàmí lẹrù intola bin nas bọjọba ti lọ intola bin nas zaman tọba ti ìgbà bá ti regbé tó regbé an yẹ kula kọ ilun kẹ́nìkan wọn máa ma sọ̀sọ̀kúsọ̀ wàllá ipe afọlọ́nbura má na jídu ayata rọ́jìmí fi kitabillah àwọn orí aya kálẹ̀kùn nínú kùránì o fàyà dìlù bẹ̀tẹ̀rìkì farida ansala allah yóò wá sọnù yóò sọ àwọn èèyàn nù pẹ̀lú ọ̀ràn àyàn ọlọ́run tó fi ilẹ̀ yẹn wà rọ́jìmí fi kitabillah hakun alamanzana ita ọ̀ṣinà mina rijali wan nisa kálẹ̀kùn yìí fún obìnrin àtọkùnrin tó ti lọ́kọ rí àbí tó ti márì kálẹ̀kù fún wọn ìwọ ọlọ́run ọba ni tá a gbọ́dọ̀ múṣẹ́ o ìtàkọ́ ọmọ tí albayyina tọba ti dáwà lójú pé wọ́n ṣe lóòótọ́ ta rawahu al-Bukhari wa Muslim ọ̀rọ̀ tí mo kàyé wà nù sọ̀yí Bukhari àti Muslim ní tí ó máa sọ pé ó súnmọ́ kọ́ ṣẹlẹ̀ náà lọ́padà sí kíni òun náà lọ́wọ́ ṣẹlẹ̀ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọlọmọsà sàlékún ìmánà àyà tọ́lọ́run ní ẹmú wọn sínú ilé tí wọ́n fi kú síbẹ̀ ọlọ́run ti padà pa àyà yẹn náà rẹ pẹ̀lú kẹlẹ̀ wọn ní òkò ẹni wọn ni wọn ti mọ́nu ilé tí wọ́n fi kú síbẹ̀ àti kálẹ̀ lóko kí ni yàtọ̀ láàrin méjì kò sí yàtọ̀ nbẹ yóò bá gan yóò bá lẹ́wù yóò bá gan gbà pé ẹni tó bá bá yàwó òun láṣepọ̀ ọyẹ kúkú yóò bá gan gbà baálé ilé kan ya ń báyàwó òun lásìkò oye yorùbá gbàgbà pé ọyẹ káwọn náà mágùn ìfẹ́ ìbá dá mágùn kọjá kí ni máa ṣẹlẹ̀ jama ikú náà wọ́n ti wá sápamọ́ sínú kan kò sí jim nínú lóòótọ́ ẹ̀ àmọ́ wà nínú sunna ọlọ́run ti dá padà sínú sunna ó mọ̀ anábìlẹ́kọ̀ọ́ àwọn lẹ́lẹ́yìn rẹ̀ anábìlẹ́kọ̀ọ́ mọ́má is ọwọ́ àná tẹ́lẹ̀ wa táwọn afọ àti ń kà fún wa ládùúgbò àti bẹ̀rẹ̀ kéw anábìlẹ̀ kò mọ àlìgàmìdíyà obìnrin nìyẹn má ìsẹ̀ ọkùnrin nìyẹn anábì ni àwọn méjèèjì wọn á bá o wọn ò rí wọn bí wọn ti ń sèṣìn náà o àwọn méjèèjì ni wọn á bá anábì ipe ìrẹ anábì fọwọ́mọ àṣìbáyì anábì dẹ̀ ni àbí ọtí rùn lẹ́nu rẹ̀ ṣèṣe pé mutí àbọ̀ ọmọ tó ń wí àbọ̀ òṣèré pa lọ fẹ́ sọ ó lóun ṣèṣìn náà anábì ni ọ̀yà kódò sahibakum farjumuhu ẹ mú má ìsìlẹ̀ yìí lú ẹ̀ lélẹ̀ lóko anábì fẹ́ kó túbá gàmídíyà wà bá nàbì jùwàìdíyà wà bá nàbì nínú àwọn obìnrin tí wọ́n ní ìgbàgbọ́ ó ní ìwòrán anábì mọ̀sẹ̀sẹ̀ náà mọ́sá ìfọ̀ mímá àwọn ohun ti lóyún anábì lọ lè bímá ó tún bímá tán anábì náà ń tọ́mọ lọ́wọ́ lọ lè tọ́jú ọmọ ẹ̀ ọgbọ̀n fọmọ yìí lẹ́sìn nígbà tí ń bọ̀ wá já bí búrẹ́dì lé ọmọ lọ́wọ́ kọmọ jẹ́ bọ̀ kánábì ò lè bá a mọ̀ pé ó lè dá jẹun fún rẹ̀ tó ń bá kú òun fẹ́ kánábì ọ̀fọ̀ òun má òun fẹ́ jáde láyé kóun lè wà jẹ́nà torí ìyà ọ̀run fẹ́ni tó bá ṣe sìnà ìyà ńlá ni anabi ni kí wọ́n wọ́n di àbáyà rẹ̀ wọ́n de mọ́lẹ̀ torí kí ara rẹ̀ mọ́ bá tu kí òhò rẹ̀ kọ́ mọ́ bá hàn síta wọ́n lẹ̀ lóko. bóyá ìjẹ́ rẹ̀ àbí kankan ó ta sọ́kàn ní àwọn sàhábà lòun bá ní ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ anabi níta ló ń pè lẹ́lẹ́sẹ̀ eléyìí lẹ́sẹ̀ eléyìí ti kú lẹ́lẹ́sẹ̀ eléyìí sẹlẹ́sẹ̀ mọ́ àforíjì tí wọ́n ṣe fún tí wọ́n bá pín ìdajì ẹ̀lérí gbogbo ara Madina yìí yóò tó sẹ́kù ìdajì àforíjì tí wọ́n ṣe fẹ́lẹ̀ tí wọ́n bá pín ìlérí gbogbo ara Madina yìí yóò tó sẹ́kù nídìí bẹ́ẹ̀ nítọ́kàn wá bà wá nú jẹ́ pẹ̀lú àfáà yìí ọdọọdún náà ni máa ń wí okú yẹn kọ́lọ̀ mọ́sà wọlé àná ẹ̀kọ́ bá sànú ẹ̀ ẹjì ń dúwe fún tíra kan bẹ tí wọ́n ń pè ní mabahith fi ulum al-Qur'an tíra yẹn la ní turan level nígbà tá a wà ní yunifásitì ní Saudi Arabia ibẹ̀ láti ka gbogbo tí oye à ń sọ yìí tíramínà tún wà anásì fọlùmọ́sọ ọ̀pọ̀ rẹpẹtẹ gbogbo àwọn àyè mọ àwọn ìmáàmù ẹ̀sìn gbogbo wọn ni wọ́n sọ fún wa yìí pé anásì fọlùmọ́sọ kún bẹ àyà kan bẹ táàbì páyà mi rẹ̀ tẹ́yìn ọba ti wá kéwú sẹ́mọ̀ pé yọ́ kàn máa sọ àwọn yẹn ní ọ̀kan náà lọ́nà tó ń yanu pàgàlà ó ní alẹ́ jaja ó ní alẹ́ ẹ̀yìn ó ní alẹ́ sin ajá ẹ̀lẹ́ jaja ẹ ní kí wọ́n ẹ máa sọ̀rọ̀ sí rí yẹ ẹ máa dọ́pọ̀lọ́ àwọn èèyàn ẹ máa bẹ̀sìn jẹ́ wọn ní kò sí àyàká lùkò àyàká lẹ́kọ̀ọ́ mọ́bìnrin tó bá jẹ́ abilékọ kò sínú kura mo ní ṣe àyà fúnra àyà àyà araka méjì irun jimá wà ní ipe jimá lọ́lọ́ ní aki rakata aki inú súra wò lọ́wọ́ tẹ̀yìn bọ̀ ti wá rí lọ́wọ́ ànábì kílódé lò wọ́n wá ní tí ànábì bá sọ tọ́lọ́wọ́n bá ti sọ àwọn ò ní lò anabi ní ká tàwáfù lẹ́ẹ̀méje kílódé tó ṣe three thirteen kọ́ tàwáfù three thirteen ebe méje ló ń tàwáfù níbo lọ́lọ́run tí wọ́n á ní kọ́ tàwáfù lẹ́ẹ̀méje ebe anabi ló ní o ṣe. wọ́n ní tàbá bímọ yọ akọ́ ni mọ̀lú yá mọ̀ sáàbì wà yóò lápá yóò sọ́mà tàbá bímọ kápẹ́ ẹran fún kásùn lóko káfárí fún yọ́kèje tó nínú àyà òníyẹn wà ebi ayi bi ni hadisi hadisi ni bọ́lá wọn bá ní àti bayin tán náà àtúnfi ṣe ọlọ́run ní tọ́lẹ̀ sinimá ń dàrú mayin lọ́wọ́ fadudu ilallah ẹ wà lọ́nu quran wà rasul ẹ wà lọ́dọ̀ inú hadisi ẹ wà lọ́dọ̀ anabi àwọn yẹn ti kọ́ anil hawa inú wa ilà wa yọyọ ha wọ́n fẹ́ separate sunna àti quran ibi wọn ti ní problem nìyẹn kò dé sí separate méjèèjì lẹ́pọ̀ ni bọ́kàn bá rí kan ìkejì ò lè ṣiṣẹ́ ọlọ́run bá lẹ́ abada agbọ̀rọ̀ kírun sí kẹfìrí la tó bá kú ẹni tó bá jẹ́ mùsùlùmí ńkọ́ á kírun sí la rọra kà mí Allahu akbar mélòó la ṣe ń bọ̀ lọ́nà á kírun sí mùsùlùmí la Allahu akbar mélòó la wà ṣe inú sura ọlọ́wọ́ ebi inú hadith nìyẹn wa hadith ti lọ́mọ koran koran ti lọ́mọ hadith àwọn fẹ́ separate yẹ látara ìbínú alùsùnà ipò yìí tẹ́ǹpé ní alùsùnà òsùnà yìí yẹ àdẹ̀tọ̀ <laughs> wọ́bọ̀ tọ́ba jẹ́ ntókéwù bá ṣẹ̀dá ntókéwù wọ́n bí ọlá gègé ó bàlágà ságége ó kéwò gege ó tún lè kéwò lágóge ó tún jẹ́ ìbùdírù lágége náà ó jáde síbì kan nítorí pé Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá wa ọba aláàánú yìí ó fi ẹ̀sìn lẹ̀ fáwọn sahaba wọ́n dẹ̀ mójútó wọ́n mójútó nínú àwọn eh, àdìsí mi tó ń wà tó jẹ́ pé eh, torí mọ́ àbáyanjú tá ànábì ni ẹ ṣe báyìí wọ́n ànábì òtún ni ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ kúntù nahaytukum an ziyaratil qubur ànábì ni ẹ mo ti sọ fún yín tẹ́lẹ̀ pé nìkan kan yẹn má lọ tẹ́ o tẹ́ bá ti ṣèkú tán ẹ má tún débẹ̀ mọ́ o. ọ ni ìsì fasuru ọyá mo gbà yín láyè ẹyẹ má lọ lè ẹ má lọ tẹ yọ máa ran yín létí pé inú òkun jọ kan ẹlẹ́ẹ̀kejì kí ló parí wọ́n ti pàtàlẹ́ àkọ́kọ́ rẹ̀ wọ́n máa ní bùkátà sóbìnrin ànábì rí pé ara wọn máa ní wọn pẹ̀lú pé wọ́n ti fi ìyàwó wọn lẹ̀ ànábì ṣe nìkáwùl mọ́tà ìtumọ̀ ni pé ẹ̀sọ́ igi ẹ̀fẹ́yàwó pọ̀tẹ́ ẹ̀ fúnra yín lásìkò wípé tọ̀ bàbá alágbájá wọn fẹ́fẹ́ ọmọ rẹ̀ tabati kúrò nílùú igi ti tú o wọ́n dẹ̀ yọ̀ǹda yọ́ máa jẹ́ ìyàwó ẹ̀ níjọ́ tó bá ti parí ogun rẹ̀ lẹ́yìn bíi oṣù mẹ́fà méje wọ́n fẹ́ra wọn lẹ̀ ìyàwó àtọkọ náà ti mà nígbà òdìgbẹ̀yìn ayé ànábì ni ẹ gbọ́dọ̀ ṣe mọ́ ọlọ́run ta ló ní ká má ṣe mọ́ bọ́lá lọ́sọ fún but àwọn ṣe à ń ṣe dì sí o àwọn ṣe à àwọn ṣe dì sí wọ́n sọ fún ọ pé bọ́ bá ṣe lè ṣe síbẹ̀ náà ni ó ṣe gba aládá sí lọ́rùn ọkàn máa so igi oṣù mẹ́ta oṣù méjì ó tún wá gúnlẹ̀ ó tún mú mi ṣe pé ànábì ọlọ́run kọ́ ni bọ́yọ́lọ́n ti mọ̀ pé tó wá dìgbẹ̀yìn ayé àwọn ilé máa ṣe kíni ó lè máa ṣe lò níta dìmú ní jòkó yìí òun náà ni pé annasikh wal mansukh aya tọ́lọ́n sọ̀kalẹ̀ àbí ìdájọ́ tọ́lọ́n sọ̀kalẹ̀ nínú Qur'an àwọn nǹkan ń bẹ níbẹ̀ tó jẹ́ pé ọlọ́run ọba Allah ó padà ṣe é ní ó padà ṣe é ní èèwọ̀ ibi ká má ṣe é má ó ṣe léèwọ̀ ká má ṣe má gẹ́gẹ́ bí àwọn ayàtà mú wa nídìí bẹ́ẹ̀ kẹ́nìkan má pa annasikh wal kọ́ má parẹ́ nínú ẹ̀sìn wa tí ó fẹ́ parẹ́ fún rẹ̀ àfàtọ́ bá pa anásìkò almansókùn rẹ lórí àgbóyè ẹ̀sìn rẹ ẹ̀sìn rẹ ọ̀ dàrú ẹni wọn bá ti mọ sọ́ọ̀sì ẹni kọ́ wá yanjú ẹ̀ wọn ni asopó oṣù mẹ́rin àti ijọ́ mẹ́wàá àyà kan tó ní asopó lọ́dún kan kọ́ wá yanjú ẹ̀ ó bó níkan pàkárẹ́ ó bó níkan pàkárẹ́ ọlọ́run ní àǹfààní bẹ́ẹ̀ ń yọ tí mú ó tún ní ẹ jìnnà sí ṣé ìtọ́lọ́mọ bá sọ pé àǹfààní bẹ́ẹ̀ ṣé ìmọ̀ wọ́n kọjú sí Baitul Maqdis sílẹ̀ ni wọ́n ibẹ̀ wọ́n kọjú kírun níbo lọ́wọ́ ni ẹ má kọjú ẹ kọjú sí Kaaba sọ́kàn pàkárẹ́ sọ ní wọn ní tòmọ̀ pé ọmọdé ń ṣe àbọ̀lọ́wọ́ ọba ọmọdé ń ṣe Hakim lọ́lọ́run ọ̀jọ̀gbọ́n ni ọlọ́run ọba tó jẹ́ pé gbogbo ìgbà òun náà ni irin máa ń láàánú wa nínú àánú òun náà ni an-nasikh wal-mansukh káwa ló lè gbọ́ yé àwọn tabajọ́ mọ́lẹ̀ ka kálẹ̀ katara nípẹ́ kámájà wọn àfa ṣèitán wọn siwa lọ́nà abẹ́lẹ́ wọn fáwọn náà kọ́lọ́ mọ́tàbà fún wọn mọ́nà kọ́lọ́ bá darí wọn gba ibi tí òré wà ó tó kùtà àyànjú o wọ́n tún ní Abubakar kọ́ wà nínú kòtò nígbà wọn lọ Madina àyànjú yẹn náà inṣàlá njaba tẹ̀lá yìí àmọ́ wá gbogbo wọn láti ní nọ́mbà wọn lọ́wọ́ WhatsApp wọn àti Facebook hmm. torí ọdún ti ṣe wá rí gbogbo ibi táwọn ti ń kátírà burúkú yẹn oyé ọ̀dọ̀ àwọn rọ́fídọ̀ ni àwọn ṣẹ́hàn wọ́n máa ń ṣe photocopy lérí nẹ́ẹ̀tì ọ̀hẹ́ tíra táwa kan sìn tafsir ibn kathir lélẹ́yìn tafsir ibn kathir gbogbo àwọn àfa wa nílẹ̀ yorùbá ni wọ́n máa ń lò àfa gbà ni àwọn ti lọ́sìn ní ti ń lọ bí wọ́n kú ní seven seventy four oyè ìṣẹ̀mọ̀ yọ ọgọ́rùn-ún ọdún tó ti kọjá nínú tíra wọn àìsúrọ̀tù nọ́ọ̀rù pé ayé ẹlẹ́ẹ̀kejì ibẹ̀ wọ́n ti sọ fọwọ́ kọ́dé amara rasulullah bìrọ́jì mi hàdì hilmar'a wọ̀yẹ̀ sọ́jà tó rọ́jò lẹ́sìn stájàlá àjírọ̀ lẹ́mà sánà tì máa lè àjírí wọ́rọ́jà mọ̀ rasulullah sọ́tìlá máa ìzá ànábìlẹ̀ kò mọ́ máa ìz wọ̀lẹ̀ zámi dì yá bàbá lè sóore wọ́n yá sọ́nà bá ní wọ́n ríra ó wà lé náà wọn níka wọ̀lẹ̀ zámi dì yá máa ìzá wọ̀lẹ̀ zámi dì yá wọ́kọ̀ amara rasulullah sasala anabi pàṣẹ pé kí wọ́n lọ ẹ̀ máìs lóko wàlgàmìdíyà àti obìnrin tí wọ́n tí wọ́n pè ní algàmìdíyà family algàmìdì. tọ́ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tafsir ibn kathiri wa ni ìdíyẹlẹ̀ kẹ ló jama ìdíyẹlẹ̀ kẹta ìdíyẹlẹ̀ kẹta page three forty seven ibẹ̀ ló ti rí pé ó wà nínú àkọọ́lẹ̀ àwọn àfa wa tí wọ́n ti kọjá àti àwọn sahaba ipe wọn lẹ́kùn mọ́ maiz abilékọ àti algamidiya tíra àti tiẹ̀ owó òfin hawa mo ti sẹ́yìn ẹ mo ní sọ mi mo ti kà á fún wọn tíra yẹn wọn á wá wá wọn ní rí kéèyàn níbi ayé dé yìí kéèyàn sọ pé tíra kan bẹ lérílẹ̀ ayé eré fóònù láti gbé jáde àwọn kan tẹ́ náà ní pápápá yóò gbé wá ni ìtumọ̀ ní pé tíra àwọn òsèfín ayé ló tọ́ eléyìí sá òsèfín ayé gbogbo yẹn lọ́mọ̀ tafsir ibn kathir kò sáà fẹ́ẹ̀sì tọ́jà àfáàsì tí ò nílé tafsir ibn kathir tafsir al-Qur'an al-azim libn kathir wọ́n máa ń pè ní tafsir ibn kathir tó àwa ti fi tíra àti wá yọ̀ọ́dà kí wọn náà fi tíra àti náà kálí ti ń parọ́. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sàbà sàlékún ìmọ̀nà yín kó sàlékún mọ̀nà wa subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh